عليه وعلى آله وسلم وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم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 علينا أما تشوى بإذن الله تعالى إنه تفصيل سورة القيامة التي أعطيناه على يريد أما واشل إليه ورتيشك الله سبحانه وتعالى تيشك النبي صلى الله عليه وسلم ألم تكن جوداني ألم تكن وجدي فلا يفعل الدول يكون فاتما بني شر الله kó wá kọ́rọ̀ lọ́wọ́ bá kalẹ̀ kó wá máa sọ ìfẹ́nu ara rẹ̀ ọlọ́mọṣàgbà wá kó òbí lọ gbogbo tí a ń gba aṣọ pátá gbogbo wa ló ṣàjẹ́ tó ṣe tó jẹ́ kọ́ọ̀rọ̀ lọ́ọ̀ kọ́ọ̀rọ̀ lọ́sọ̀ lọ́wọ́ kọ́ọ̀rọ̀ sọ̀tẹ̀ sọ̀tẹ̀ اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيشكر الإنسان أن لن نجمع عظاما بلى قوانين حياة نسوي بنانا بل يريد الإنسان ليكفر أماما يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينفع الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرا ولو ألقى حذيرا لا تحرك به لسانك لتحجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانا كلا بل تحبون الحاشية وتذرون الآخرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها باطرة كلا إذا بلغت التراقي وقيل من خاف وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولا كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يكن طبعا من مني يمنى ثم كان حلقا فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى سورة القيامة سورة àrísọ́rí pẹ̀lú àwọn àlàyé ta tí ń ṣe lọ sẹ́yìn a ti ń ṣàkúra wọn pé àwọn àtàmúlẹ̀ tí wọ́n ń takò ìgbéǹkèé táwọn nírò wípé lẹ́yìn ikú àyíká lórí náà ni wọ́n máa kọ̀tẹ́rò ìsáyé lè má kò wá sí tẹ́lẹ̀ ìfẹ́ tó ti wá kú ọjọ́ kan tó wá ń bọ̀ tí wọ́n tó wá mọ́ ní kò dìde wọ́n fi ń ṣàtàpọ̀ lórí ìgbéyàwó wọ́n tó wá ṣàtàkù tẹ́lẹ̀ fún wà jẹ́nà lẹ́yìn ikú àbẹ́lẹ̀ fún wọ̀nà ọlọ́wà dá olóòpé lára ọ̀rọ̀ bí wọ́n sínú wọn ó kọ̀ sí ìgbòkè ìyàwó lè pèjà láàárùn pàtí ìgbòkè ìyàwó lè تعرفه بيوم القيامة فقل Ẹni ọmọ ènìyàn táwọn ń lò iná gbọ́dọ̀ àdúgbà láàá kò sí mò bí iná ṣe ìlà ògbà wà láàá rúkọ sí ibi iná sí ìlà ògbà máa. Ìfọ́lọ́wọ́fẹ́ mi náà kúra tánà ọlọ́wọ́fẹ́ wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Èsì àwọn tí wọ́n ní kò sí bèèrè ọlọ́wà ń dá olóògbèrè àyà sáhú ìlú fánú àìlànàjàmà ìrọ̀ọ̀mà. Ọlọ́run ní ẹgbó náà ẹja sọ orí ara. أيحسب الإنسان أن لن نجمع عظاما Ọlọ́run ṣe tọ́ lè ní ẹ́kùn nípa àwọn òbí ìdí kàpá àkáwà fún gbogbo ìgbìmọ̀ rẹ̀ èyí tó ti jú, èyí tó ti jẹ́ra, فلا غالي على أن نسوي بنانا قادرين على أن نسوي بنانا فلا قادرين على أن نسوي بنانا البرهوكا إما وردد إما نشي وردد بأن نسوي بنانا gbogbo bí ọmọ kan ọmọ ènìyàn parí sí òun a parí gbogbo ẹ̀ àti gbogbo ẹ̀ ìdá àgbà gbogbo orí ìrìnjẹ̀ tí ọmọ túnmọ̀ rẹ̀ ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ ló níṣẹ́ fínísì ìtẹ̀kẹ́ ní ìjọba ìṣẹ̀rẹ̀ ọlọ́wọ́ àwọn ọmọ lọ mú bí kí fínísì ìparí ìtẹ́ta ọkùn ìyẹn wà ìgbóńdá ìtàn tó tó ń fún tó tó ń fún tó dá ìṣẹ̀lú ló parí ẹ̀ṣù ìka ọlọ́wà ní àwọn olóhùn pàtẹ́kì lẹ́jọ omi ìrìnlẹ̀ dédé pé gbogbo oríkè ìjẹ́ àtàwọn mọ́sànwọ́ mọ́kànṣì gbogbo omi tó jẹ́ ètò tún gbogbo ara ìrànlọ́wọ́ tó parí ẹ̀ àìjọ omi ìrìnlẹ̀ padà tàbí ní àbàrà àrà. Ọlọ́run lọ́jọ́ فلا قادرين على أن تصوي بنا فلا قادرين على أن نسوي بنانا أما اللي يشدون رسوله إنه أريد أن تتمسك وجعل الدهريون لماذا؟ الدهريون ولا الدهريون ولا تشد الدهريون يا شيخ فلما جاءوا جلسوا آمين àwọn àtàrílú òun mú ìkírú ìbá ọmọ ìkírú ìbá wọ́n làwọn tí wọ́n sàtakò ìgbésí tìjọ́ ìgbésí tìjọ́ ìgbésí tìjọ́ ìlú àtàríyà wọ́n náà bá sọ pé ní àwọn ọ̀pọ̀ta wọn sọ̀rọ̀ ọgbọ̀ kún mẹ́yọ́ ìgbésí tìjọ́ أنشأها أولا ọ̀rọ̀wọ̀lẹ̀ ìṣọ̀lọ́ ìlúṣùn ìgbẹ̀lẹ̀ ọ̀rọ̀ ìlẹ̀ ọ̀rọ̀ tààlẹ̀ ni náà yóò fi ìgbẹ̀lẹ̀ ọ̀rọ̀ egungun tó lè nígbà òkùnkùn náà tààgbẹ́ tààlẹ̀ tàwà ṣe náà after few gbogbo yóò yẹ kó ti jẹra kó ti di ẹgbẹ́. nǹkan tí wọ́n ṣẹ́kù lára ọmọ ìlà ọmọ ìlú ọ̀la mi wọ́n ní gbogbo nǹkan tó jẹ́ níbi bàrà àti ìjọba yìí. bí gbogbo nǹkan bá jẹ́ làtàn lára ọmọ ìlú tó ti yẹ kó ti àwọn nínú wa ní eégún jẹ́ òun náà ní ìtọ́lọ́wọ́ báwòkú wá jíwà padà àtàrí igun yẹn láti máa rí fọ́ọ̀mù padà igun kékeré wáyé ní bàrá àti wájú tí wọ́n náà bá fọ́ ọdún bàrá àti wájú wọ́n rí tó ṣe ṣóńṣó gbogbo kẹyìn ìjẹ̀lá ìjẹ̀lá rẹ̀ egbò yẹn ló bá ti tó yóò lọ bá egbò yẹn ló wà máa develop padà yóò máa develop yóò máa develop yóò máa kìbí yóò máa kìbí yóò wá fọ́ọ̀mù sẹ́lẹ̀sì lọ́mọ ènìyàn padà tí skeleton wọ́n bá ti wá dúró tó tó skeleton ti dúró báyìí skeleton yẹn lọ́nà ọba hàn wọ́ta àrùn àmúyá kí ẹran náà mọ̀ wọ́bẹ̀ iṣẹ́ ó mọ̀ wọ́bẹ̀ gbogbo ó mọ̀ wọ́bẹ̀ ó yá tuntun jọ mi yẹn tí kí mọ́ sọ báyìí omi ó mọ̀ débẹ̀ ẹ̀jẹ̀ ọmọ nìyó wà èyí ó gbó lọ́nà máa ń gbé قل يريها الذي أنشأها أول مرة Ọlọ́run ni wọ́n dára ilé àwọn ẹni tí ó di egun yẹn padà, ẹni tó bẹ̀rẹ̀ rẹ̀ jọ àkọ́kọ́ náà ni. Àgbàm bẹ̀rẹ̀ rẹ̀ jọ àkọ́kọ́. Níjọ́ tí ó tí ìsìn ìtẹ̀tẹ̀ tí ń jẹ́ àpùjúgbọ́ mẹ́rin. Ọlọ́run bá jẹ́ tó bí pòdúṣù wa. Ọlọ́run pòdúṣù bàbá wa Ádámù Àlẹ́ Ìṣọ́lá ó production ìyá wa Hawa látara Adam ní ó jẹ́ àwọn bá mọ́ ń pàpùtù èké anábí Adam ayé ṣọ́láti ọ̀sọ̀rá ẹ̀dá tí ó ní ìyá lòun tí ó lè bàbá èèyàn tí ó lè tí ó ní ìyá tí ó lè bàbá yíò lè gbé kò gbá obìnrin kọjá kò gbá ọkùnrin kọjá ọlọ́run ọba kàn kó mọ ilé Adam ti dáadáa ìyá wa Hawwa ọlọ́wọ́ bá wá já Hawwa òun gba ọkùnrin kọjá pàpàá obìnrin kọjá torígé ara Adam aléṣìláàmùláyọ́ Hawwa àmì ọlọ́wọ́ bá ní èmi àṣẹ ìpòlàwọ́ bà kọjá agbára akọ àtàrà àbò àkójú ìdígbẹ̀lọ́wọ́ àmì ìgbẹ̀lọ́wọ́ ọlọ́wọ́ lọ́jẹ́ kí á nìyàn jí omi kú bẹ́ẹ̀ arẹni tí ó bára kọ tí ó bára wó adam àríṣọ́lápùs arẹni tó bára kọ tí ó bára àbútáyé yàwà àwọ́wà ẹni tí ń bára kọ àtàbútáyé gbogbo àwọn tó wọ́n màgbẹ́ adámù Sáwá ní ó wọ́n tààrà àyá náà tí ò ní dára lábá ọlọ́ni ìdájọ́ wọ́n tàbí ìgbà ẹ̀yí sáà àmì ìlú tọ̀tẹ̀ ìṣàlẹ̀ Ọgá arọ́ obìnrin lè lọ́nà púpà púpà. Ó máa di ní ọjọ́ mẹ́rin tó máa nìyàn tó wà ní pé bọ́nà ṣiṣẹ́ tó èyí tó lè ṣe oní kó ṣe tó gbára kọ àtẹni tó gbára kó kó ṣe tó gbára kọ tí ò gbára bó kó ṣe tó gbára kọ tí ò gbára bó àmọ́ kò ṣe tó gbára bó tó a tí ò gbára kọ tó bá ara bó ká ní ìṣẹ́ mi ọ̀nà wọ́n lè ọmọ ènìyàn tó wá dáwọn náà ló wá ní kó jẹ́ra ó wá wá ṣe ìfẹ́kí kéré sọ̀rọ̀ ṣe ọmọ ènìyàn tó ń láyé àmá sọ pé kò lè lo àìsílọ́ àbáwọ̀ta mọ̀ tí wọ́n tábí ìṣọ́rọ̀ قل وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إنهم إلا يظنون وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا أن قالوا وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم ما كان حجتهم ما لا يتبعي إلا أن قالت بآلائنا Olúwádúwà kọ́lúwó, kọ́láwà káàkiri ìlú ọ̀rọ̀ tó kàrùkì yánà. Ọ̀rọ̀ tí ń kẹnu wọ́n jáde ní pé ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا máa ìyá pé ayé tààrù ìdámọ́lẹ̀ ìlà àyà àtúndà ìtòrìyà a ní lóògùn ní ìgbọ́n àpàyé tààrù tààyẹpa a ní lóògùn ní ìgbọ́n àríwó àbíláyé tààrù nàmúùtù àákù mẹ́ òkúlà àkọ́kọ́ jẹ́ wà ní àkáyá bàbá ní kú àwọn àkóbẹ̀ṣẹ̀ lẹ́nu wa wà máa ní ìdílékù náà ìdílàjá wà máa ní ìdílékù náà ìdílàjá bá ti já ìgbà náà ló mọ̀ pàwátọ̀ gbọ́gbájú olúwa ní orí tọ́ṣe rí wà máa rí وما لهم بذلك من علم الله نكن لا شيء ثاني من قال لك إنهم إلا إنهم إلا يظنون هذا أنت فلا سن أهل السجود البلد وأما ويوا فما يهلكنا إلا الدهر وأما ولا يجلسون هذا جيش أشهر ọlọ́wà ní pé ìyá ìjá àlẹ́yìn àyà láti màlànà ìjátàwọn ọlọ́wà ní ọkọ̀ wọ́n tòkó àwọn arẹ́yẹ tó wọ́n lórí ẹmọ́mọ̀ tàbí méjì wọ́n ti rà tó ti rà àlẹ́yìn àyà tùnà tọ́lọ́kà wáyà wọ́n ìfọ́nàmọ́ ló ti rà tó gbogbo àmì báyìí wà pẹ̀lẹ́ báyìí ní tó bá ilé nígbà ìwọ̀ ẹ̀ṣẹ̀ ìrẹ̀síwá ìjẹ́ ìṣèyí náà láì ní ìpòṣe kí lè jẹ máa ó ṣe kìí wá. ọlọ́sọ́lọ́wọ́ kí áyà ní fún wọn ọ̀rọ̀ ni wá ti mọ́rọ̀ tójú ẹ̀ àwọn áyà yẹn ti kílẹ̀ àwọn àlàyé yẹn ti kúnná àwọn ọ̀rọ̀ yẹn ti yọjú àwọn ọ̀rọ̀ yẹn yẹn tilé ṣe kò yẹ kó sàkàkò mọ́ ọlọ́dún tó kù tí ó máa sọ ni pé bàtà ló yára mú ìlà àwọn ọ̀rọ̀ ìtòbí àbáà إن كنتم صادقين ما كنتم صادقين ما كان حجتهم إلا أن قالوا بآبائنا كنتم صادقين بعد الدار عمر أولي فقط أنا فارس هو أنا إلي وأنا أقول أبدا الله Ètò ni àbá ìlú ọ̀pọ̀ àwọn bàbá wa ní ìlú ọ̀pọ̀. Bàbá ní olú ọ̀pọ̀ ìlú bàbá àti méjì kúrò àgbègbè ọgbọ̀n ọdún sẹ́yìn bá ní jókòó bàbá àti sọ́yìn. Ọlọ́ni tó ní ìtàmọ́ sọ́yìn. Òsì tó ṣe mú wọn sọ́fẹ́. Máa làwọn bèèrè láàrin kan nílẹ̀ ẹ̀ wọ́n ní mọ̀ wọ́n ní kéde. Àwọn tó wá ń tapọ̀ àti àmà ìlàwọ̀ tàbí ìjọlọ́wọ́ bá náà tó wákún ilé sí ó pọ̀ lọ́rùkọ̀lá tó yóò dá gbogbo ẹni tó gbé gbà tó padà níbi wọ́n tí máa ń sábà àti ìpínlẹ̀ ìkọjá sí lọ́nà ìjá kódà ìgbàgbà kìyàmà ní júwe bí mẹ́rin èdè àti ẹ̀nà ti tó tọ́bálé ìjọgbẹ́mù ọlọ́run lára wa jù ní ṣìjẹ́ ìṣẹ́ lápẹẹrẹ ìpẹ̀lú ọlọ́run lára rẹ̀ èyí tí wọ́n mẹ́rin mẹ́rin ṣọ́rẹ́ nígbà tí ó jọ ṣọ́ jẹ́ sí gbogbo ẹni tó bá wá kó gbogbo ẹni dàgbàsókè ìmọ̀ni gbogbo ẹni gbogbo dàgbàsókè dáadáa gbogbo ìmọ̀ni lọ́wọ́ máa fẹ́ẹ̀kì gbàgbọ́ rẹ̀ nígbà tó gbogbo lọ́wọ́ tó tí mo ta sọ́wọ́ rẹ̀ nígbà tó gbogbo ọ̀rọ̀ ọjọ́ ìyámà gbogbo ìtòkúnlẹ̀ ìrìnàjò àwọn aláìgbàgbọ́ in tó sọ̀rọ̀ lára wọn tí ìfà fúṣe rọ̀ wọ́n lọ́rùn ìgbàgbà ìyámà àwọn tó wá ní ní bá ìyàkó sí tó sọ lára wọn bàbá ìyàmà wọ́n gbà pé ayé náà ni ayé la máa ṣe ọ̀rọ̀ ilé ìwọ̀pọ̀ ayé la máa ṣe dákó sọ̀rọ̀ àwọn àṣàkáṣà náà máa ń dá tẹbá tí wọ́n lẹ́wà ìyàwó àwọn ọkọ̀ ọjọ́ ìpò ọ̀nà ibi tó máa ti bẹ̀rẹ̀ máa sọ ìlú rẹ̀ tẹbá tí sọ lọ ṣọ́gbọ́ sọ́lọ sọ́lọ tó ti kílẹ̀ ó nìkó ó tàbí àbá inú lọ́pọ̀ àwọn ilé ìlà ní tó bá ṣọ̀rọ̀ kìyàmà tó ṣọ́bọ̀ pẹ̀lú ọgbọ̀n mọ́jọ́lù kìyàmà sọ́mọ̀ tó iná àdìjẹ́nà tó yẹpọ̀ wọ̀ mọ́jẹ́ ẹṣẹ́ ìfẹ́sọ́gbá ọgbọ̀rọ̀gbọ̀ orílẹ̀-èdè ọmọ Èèrè, àjọ́ àtàrà ọmọ sábà ṣe ránú òṣèlú.

ọlọ́pọ̀ mẹ́nu bá ọ̀rọ̀ àwọn aláìgbàgbọ́ yìí láti bí àwọn ayá ìkẹrin fáyé ìgbẹ̀rẹ̀ sẹ́wọ̀n olúwa ní ayà ìgbòkó bá ẹ̀dà ìgbòkó ìdáálé tó ń pọ̀kún tó ń tòrọ ọba wá ìgbọ́ ọba ayà ìgbòkó mọ̀kọ̀dé ìdí ìdí lọ láti 37. Ìdáhùn òjíṣẹ́ ọlọ́run bá ń lọ mú wọn lórí òjò. Ó wà máa dá wọn náà pé أيحبهم أنهم إذا ميتم وهم ترابا ولئن أبحتم بشرا مثلهم إنكم إذا لخاسرون أيحدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون هيهات هيهات لما توعدون إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ wọn fáyé àwọn sọ bá wèé yẹn wọn tó kù ẹ̀wà rẹ̀ ìrẹ̀tẹ̀lé má kọjé ìrẹ̀tẹ̀lé nígbó bá ti ti gbé ìrẹ̀tẹ̀ lókù tẹ́tẹ̀lé ẹ̀tù pàdáwò ẹ̀ṣẹ́ kí ìjọba pàdáwò

wà ìlọ́ ọmọ kéèkéé ti di bó ti ju anà fún mọ̀sọ̀rọ̀kì torí kíkọ́ ní yóò wá pé ìdè ẹ̀rùn tó méjì àìháta àìháta nínú àjò àlú àìháta àìháta ìmá àlúwò àìháta ìlágbáwá àmọ́ pé ṣíọ̀fẹ́ ẹ̀yọ́ ètò ìgbà ṣíọ̀fẹ́ máa lọ ìtumọ̀ ẹ̀rẹ̀ bá ọ̀dá ẹgbọ́ bàrìn bá ọ̀dá níbi ọ̀rẹ́ bá ti ń sọ̀rọ̀ tó jìnà yóò lo àìkáàtà attention jìnà àìkáàtà ọdọ̀ àwọn onínáwó àwọn ní bá fi àìkáàtà ọ̀rí wọ́n bá fi àìkáàtù ọ̀rẹ́dẹ́gbẹ́ ọ̀rí wọ́n bá fi àìkáàtù ọ̀rẹ́dẹ́gbẹ́ ọ̀rí àmọ́sílẹ̀ àti àbẹ̀wò nílẹ̀ ọ̀rẹ́dẹ́gbẹ́ àìkáàtà هيهات هيهات لما توعدون هيهات هيهات لما توعدون àdéhùn tó ń ṣe bí ìwọ̀n ìjìnà wọn náà ṣáàjọ gbé sílá ká ìjàgbò bàbá àdídájì bàbá rẹ̀ ló ti kú láti gbogbo bẹ́ẹ̀ṣà lè rẹ̀ jájọ lọ ní wọ́n sì gbẹ̀lú tó yóò kúrẹ̀ pẹ̀lú kan tí wọ́n sọ pé هيهات هيهات لما توحي تلك إلا حياتنا الدنيا نموت ونحيا هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوث ألف وقد لك القطع أي تعمل إسان أنه عفاش علينا وصوم القوة ضم شريم وكذلك قد واتهم Lọ́ṣùgbọ́n ni láwọn ẹni títà wà ìyàmọ̀ yóò sílẹ̀ ní wọn, kò sí lábúrú náà léṣe ọmọ rẹ̀ ní kí wọ́n náà bá ní kí ó ṣe bàjẹ́ ìwà ìjápọ̀ ní pàtàkì ìwà ìjápọ̀ ní tí ó bá ṣe tẹ́lẹ̀ ìgbàlùkìyàmọ̀ náà àá gbogbo ìbàjẹ́ jẹ́ tí wọ́n ṣe ó mẹ́sẹ̀ lọ gbogbo ìṣẹ́kíwájú ìjọba ìṣẹ́tọ́lá àpáyẹ̀ àbájúgbú agbúnáyì ìwọ́n mú mí kí wọ́n náà bá fẹ́ jẹ́ sí àìsìyàmọ̀ tó kú wọn náà ìgbàgbọ́ ọ̀nà ṣọ́nà ìyàmọ̀ tó kú máa lọ́kẹ́ àmì ìyàmọ̀ gbogbo wa gbogbo lọ́pọ̀ bá ilẹ̀ ìgbésẹ̀ máa gbogbo gbésẹ̀ tó bẹ́ gbé tí ó lè ti jáde wá gbogbo tí ó lè ṣàlàyé ọpa orí ẹ̀rẹ́ mú jayé tí ó yàn náà tí ó lè tí ó inú rẹ̀ ó tún láàrẹ̀ ẹ̀fẹ́ ìrẹ́gbẹ̀ẹ́gbẹ́ ní ìjọ́ ìṣẹ́lọ́ ìṣẹ́kọ́ ká ọmọ rẹ̀ ṣẹ́kẹ̀ẹ́

níwájú àyà ìṣú ní àyà ìṣẹ́rì ọlọ́pọ̀ akún ọkú sẹ́yìn pé ọlọ́wọ́ ọba yìí mẹ́rin bí tó wò dàgbé lórí níjọ́ tó máa tẹ́bí alábàájú ìdàpọ̀lọ́ Olúwa ní kí ó sọ lẹ́nu wọn pé àrùntẹ́ àìmú ọ̀rọ̀kẹ́ ọ̀pàpọ̀ ọmọ ìlọ́ ìgbà ọlọ́rùn wáyé àdékìlà àwọn fún ìdàmọ̀ ọlọ́rùn wáyé ọlọ́rùn àmì ìdàmọ̀ لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين قالوا قالوا أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين لقد وجدنا نحن وآباؤنا لا من قبل هذا tó tapà ní ọ̀gọ̀rọ̀ wa náà ta yàtọ̀ sáwọn ilé ọ̀gọ̀rọ̀ wa gbà ìkìyàmọ̀ tó nígbà pé èdè kò wà nítòsí ọkùn wa àìmọ̀ tètè rẹ́ṣẹ́ gbogbo ìṣẹ́ tàbátọ́ ká ní ṣe láàmọ́ tètè rẹ́ṣẹ́ ìdámọ́ níbi gbogbo ìgbésẹ̀ tàbátẹ́ gbé káńkó mọ́ sọ sọ

ìwọ òsọ́ lẹ́nu inú òpọ́ amáṣẹ́jú wọn náà ṣe ìṣẹ́rí kò sí ìpẹ̀ ìmọ̀lẹ́dá dáyà yìí gan olúwà bí ní bọ́ọ̀lúwà ìdáníṣná wà kún náà rọ́ọ̀bá wà ìdáwọ́n àdínná lọ́nà dẹ̀ lọ́kún قالوا أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون أما أنت kafin kutar istimamu nan bira ta zai istimamu inda ne an saka kolin juhauti inda a za su kutar wa kunna tuzoban a zai waje a wajen yafe wa izoban ibi wajen tó ti ṣe ṣe mọ́ ṣe kú jọba a iná ìlànà bẹ̀rẹ̀ òṣòro ẹwú tẹ́jọba ẹjọ́ pé kó tó wá jẹ́ àbàtì lẹ́yìn ìgbà wọn àwọn ọmọ tó tara rẹ̀ àwọn ọmọ tó wọn pé لَقَدْ وَجِدْنَا نَحْنُ وَآبَاؤُنَا هَذَا مِن قَبْلُ إِنْ هَذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ لَقَدْ وَجِدْنَا نَحْنُ وَآبَاؤُنَا هَذَا مِن قَبْلُ wọ́n máa sáwọn ilé inú àwọn tó ń pariwo àlìjáàmù wọ́n sáwọn ló sọ́rí àlìjáàmù òdì àlìjáàmù òdì tí wọ́n wì wọ́n ti parọ́ fún wa wọ́n pa fáwọn bàbá pálìjáàmù àlìjáàmù bọ̀ àrálìjáàmù òdì sí إن هذا إلا أساطير إن هذا إلا أساطير الأول أنا أساطير وأولي أنني أساطير أسطورة والأسطورة أكذوبة الأسطورة الأكذوبة فرأوا عمو àsàfihàn ìlọ́wọ́ ní àwọn àlọ́gbà àwọn ará ìjọ ń pa fún àwọn èèyàn wọn làrílẹ̀ ìtún pa fáwà náà in tí ń jáde lẹ́nu wọn nìyàn yóò fi jẹ́ sí ìwọ ọwọ́ wọn ìwọ ẹni tí ó wò lè jáde ìyá wọn ọba lẹ́ni tí ń sáyẹ̀ kò lè tí ọjọ́ ọkú ni ọba lẹ́ni tí ń jáde kò lè tí ọjọ́ ọkú ni ọba lẹ́ni tí àwọn àbàjẹ́ sọ́nà kò lè tí ọjọ́ ìyámọ̀ ni ẹni bá lọ́jọ́ ìyámọ̀ kódà bó bá ti bára rẹ̀ lórí ẹ̀kẹ̀ta tó bá lọ́jọ́ ìyámọ̀ pàá ìjàwọ́ káì káì gbogbo ti fẹ́ kò ní ìgbà ọ̀rọ̀ àlàyé wọn mo fẹ́ ṣe bọ́ lọ́nà tó bá ti jọ náà ọjọ́ náà ń bọ̀ máa ọjọ́ náà ń bọ̀ o ẹwọ́n tó gẹ̀rẹ̀ sàárọ̀ ọjọ́ náà ń bọ̀ o ọjọ́ tí ń gbẹ̀rún tó ń jẹ́

وأنتم دافرون قل نعم وأنتم دافرون قل نعم وأنتم دافرون قل نعم وأنتم دافرون حوالا وصوّرهم Aṣọ́ ọlọ́run wá nígbà lẹ́nu òfèsì. Wọ́n ní àìdá mítínà ṣe ń làbá fún tán, wà fún náà táàjúwájú yẹ̀sẹ̀ àìyá lọ́lọ́bẹ̀rẹ̀ tí wọ́n sì ti wáyé ní wọ́n buwáyé àti ẹjọ́ ìwádẹ́ ẹ̀ṣọ́ tán áwọ́ ààrá ìrẹ́sàn buwáyé àwọn ààrá ìrẹ́sàn buwáyé ẹlòpẹ́ bá ti wà á sọ ti Wọ́n fi ní ìkèrè ọ̀fá àbá. Ìgbẹ́lẹ̀ ìrẹ̀ ohun yẹṣẹ́ ọwọ́ rẹ̀ yẹ̀wò dáadáa. Ìwà ọwọ́ rẹ̀ yẹ̀wò dáadáa o. Eré ẹṣẹ́ rẹ̀ yẹ̀wò dáadáa kìí èyí tó ṣe lé gbọ́pọ̀ fún olùfẹ́nìkẹ́kọ́ ọgbà kedere báyìí tó wájú ọlọ́run tó kedere ní o kódà kedere ní wá sọ sọ ìwọ́n tó ṣe tí wà gbàlùkì yá mọ́ ọlẹ́ ومل من ألزمنا ظاهره في عنقه ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حكيما اقرأ كتابك اليوم كفى اقرأ كتابك اقرأ كتابك كفى بنفسك اليوم حسيبا كفى بنفسك كفى بنفسك كفى اليوم حسيبا اقرأ كتابك كفى بنفسك اليوم حسيبا أما تمام تمام والله وجالس أولا من يسعي فوق الناس اللهم جوا قوة ونبوه وكل إنسان ألزمناه طائره بيقنقه وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا الله سبحانه وتعالى bá fi jọ náà kúrò lẹ́yìn ìṣà ogun ọmọ ènìyàn kọ̀ọ̀kan ni àjàmdáàrù máa ìwà ìwò sí wọ́n ní gbogbo ojú ọ̀ṣẹ́ pátápátá ló ti pè pọ̀ lọ́wọ́ gbogbo every eight days wọ́n ló tó jùlọ mú yóò

اقرأ كتابك كفى بنفسك اليوم عليك اقرأ كتاب ما كيف كما بنفسك اليوم عليك ولذلك أولا أموى تسيره وجمع تسيره عليه tàbí máa sọ gbogbo ọgbà haṣìd náà kọkùnlẹ̀ àtò haṣà ọjọ́ lọ́gbọ́ ṣe wọ́n ti sí orẹ́ pọ̀pọ̀ tó ti jẹ́ náà wọ́n náà ti jẹ́ ṣẹ́rẹ̀ ẹwò léṣe mọ́sàrí àwọn jàrí yóò àwọn ìyẹn làwọn sàmùn òfójọ́ náà ọlọ́run tẹ́ kì nígbà lẹ́nu ohun wọn lẹ́sẹ̀ kúnnà àrùn wà á ń tún bá kúrò kò sí ìyànsálọ́ ẹ̀mí àbí ó sì sí kalẹ̀kù ogbà àwọn ọjọ́ ìjọ́ ṣàtàkù rẹ̀ sára wọn inú ṣúlọ́pù náà tọ́wọ́ mú kó tí ọjọ́ wọ́n ti ẹ̀dùn gbóra lórí rẹ̀ náyà àtàkùnlẹ̀ olùwáríwà àtúsàwọ́ bí láì jáàdà àìmá rẹ̀ لا يبعث الله من يموت الله من وأقسموا بالله جهد أيمانهم لا الله من يموت فلا وحدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون من لا يرى وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يقول وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يقول وأن ما نقول في الله وبقى wọ́n sọ lọ́wọ́ bá kúra lé láti ẹgbẹ̀ àṣùn lọ́wọ́ mọ́ ìyàgbẹ̀ ẹni bá ti kú ọlọ́wọ́ ti bẹ̀rẹ̀ ìfẹ́lẹ̀ ẹni bá ti kú ọlọ́wọ́ ti bẹ̀rẹ̀ ìfẹ́lẹ̀ ìgbàmọ́ ọdún tí wọ́n ní yìí ni wà pàdàpà láti pọ̀ lọ́wọ́ àwọn ní àwọn ìbílẹ̀ aláìjàpọ̀ ní ìgbọ́gbọ́rọ̀ bá lẹ́jà wà àti láti dípọ̀ ọ̀fẹ́ bá wọn lòó gbọ́rọ̀ tó lẹ́rí tí ó bá ti jà ìyàmù gbọ́ kò sí tó ti ṣe tí ó bá ti jà ìyàmù gbọ́ kò sí tó ti ṣe

iná ní wà èyàn ó bá sì ti pé ọ̀rọ̀ oúnjẹ tí ó bá tàà yẹ́gbọ̀n oúnjẹ tó páyẹ̀ lọ́nà oúnjẹ tó lẹ́yìn tí ó bá ti gbàgbìyà wọn tí ó bá ti gbàgbìyà wọn tí ó bẹ̀rẹ̀ ọlọ́run àpá kò sí ojú ìgbé jẹun tó lẹ́yìn tí ó bẹ̀rẹ̀ ọlọ́run kọ́ ní ọlọ́run àpá òun náà lè pèrè kí yóò ṣẹlẹ̀ kí yóò ṣẹlẹ̀ náà kí yóò fẹ́ ó tẹ́yọ mọ́ níjọ́ tọ́rọ ogun bá mẹ́jà wá ti yàn pọ̀ ìbẹ̀rù ọlọ́run ní ohun olóògbẹ̀rù ọlọ́run lọ́rọ̀ owó lè fi wá àti ẹ̀kọ́ lọ́rùn rẹ̀ dà kí ọ̀rọ̀ owó ńlá kan bá jà wá àti yàn pọ̀ ní nàìjíríà ti tẹ̀ tó mọ́ lóde ọ̀rọ̀ rẹ̀ gbà lùtọ̀ àmọ́ wọ́n ṣòwò rẹ̀ fún ma ń pẹ̀mọ́ àmúgbàtọ̀ mú yàn tó 500 million pọ̀ kẹtúndú ìfọlọ́pàá gbé wàhálà ẹfọlọ́pàá gbé tọ́wọ́n dí kéré ẹ̀ ọlọ́pàá láwọn ní kéré ẹ̀ lọ́dọ́ méjì lọ́mọ́ tó gẹ́ ẹṣú ẹ̀ sí pọ́ọ̀tù wọ́n kọ́ ní kálọ̀ rèé pé láhàmọ́ná láàrin máa ń jẹ́ kí ọ̀fẹ́ ìyá oṣù àbẹ́lẹ́ ní ọmọ ń gba béèrè lọ́gbọ́ wọ́n gbé fẹ́ kọ̀ǹdíṣàn lágbẹ̀ wọ́n padà pàfẹ́kì ẹ̀ lẹ́yìn ọdún mélòó kan ẹwà lọ kọ́ọ̀tù ẹ̀ńgbọ́ ẹ̀ńgbọ́ ẹ̀ńgbọ́ ẹ̀ńgbọ́ ẹ̀ńgbọ́

حذيفة بن اليمان صاحب سر رسول الله صلى الله عليه وسلم حديث كان من بين صحيح مسلم حديث ضعيف حديث اليمين لا عن من لا عن حديث ni Hudayfa ti wá sọ́rọ̀. Oríkàkọ́ ti sọ́rọ̀ àìlẹ́gbẹ̀ẹ́sẹ̀ lẹ́nu. Ó láwọn àṣùgbò kan ti lọ fáwọn ilé ayé láwọn wáyé. Orí láwọn àkókò yẹn tọ́rọ̀ business bá dé àwọn erékì ẹ̀ta làwọn bá pọ̀ àwọn erékì ẹ̀ta lè ní àlàwọn bá lówó owó erékì ìṣẹ́ èlò lówó láwọn fẹ́ ṣe pẹ̀lú ẹni pọ̀sí ó jẹ́ oṣù jẹ́ àkójẹ́ Tọ́jú bá bá kírísítẹ́nì wọ́n wá kó mílíọ̀n ṣọ̀t náírà ewu tó pọ̀ omi lọ́wọ́. Ṣètáàlì wá bẹ́gbẹ̀ lẹ́gbọ́ jẹmọ́ ó wá mọ́. Ó dà àdúgbò máa kòrí ṣọ́ọ̀ṣì. Òré ìfáyé tó bá ti ń kó ṣọ́ọ̀ṣì wọn, àwọn pásítọ̀ yóò sọ fún pé lọ káníyẹ̀ fún bí náà ni àwọn àfá àwọn ọmọ ẹ̀ yóò sọ̀rọ̀ pẹ̀lọ ní ìlàrún padà fún orí kó bá ṣe ẹ̀wà jẹ́ mùsùlùmí à yíò jẹ́ ọlọ́pọ̀ balẹ̀ sí èyí wò ṣẹ̀ ní ìfún ní mọ́sánlá sí ti mọ́gbò tó dá padà ṣàyẹ̀rú tó rú ti láìjá ìsáàbò ìṣọ́rọ̀ ìdí ìgbẹ̀lá lónìí tàbíwájú ayé tẹ́ tí sọ́dà lọ́dí àwọn tàbílú làbọ́dà àwọn tàbílú ọ̀fẹ́fà ní tí bá bẹ́ fowó dáyà ògbòròdòwò pọ̀ àbí fowó báyà ṣe lónìí bóyá wọn sí kó lè mú níbi bóyá ìwọ̀n náà rúbáì láàá ìwọ̀n náà rúbáì pé bóyá bóyá bóyá lágbàtà Then, okay, okay, okay. Mo tún ní làkáṣẹ́gbè

ìṣàdánù láàrín lò dàmídà annabi sallallahu alaihi wasallam sọ́nà tó kò wọ́n tó bí lọ́nà tí wọ́n tó wà ṣe ṣe orí ilẹ̀ láàrín àwọn sàábẹ̀ rẹ̀ ti sáyé onígíní làánà ti sáyé lónìí káàkà náà àwọn sàábẹ̀ rẹ̀ tàwàbù làánà tàwàbù lónìí orí ilẹ̀ gbọ́gbà ti rí ní làánà ṣúfẹ́ lónìí نريد تمامنا والحريم فيها فراغنا بها وأننا وما لهم أجنا حيث Amọ́ṣílẹ̀ lábá ń bá ní wọ́n ìgbáwà ọ̀dá, ìgbáwà ọ̀dá, zàmánìwà ọ̀dá, zàmánìwà kù díẹ̀. نهيب زماننا ولا عيب فينا ọ̀dọ́ wà lálẹ́ ìwọ̀ ọ̀ yìí sì bá wà ní ìta sọ́mọ̀ yóò yàtọ̀ ilẹ̀ ilẹ̀ yóò omi náà lẹ́bí mú onígíní láàárọ̀ mú omi jẹ́mìlẹ́mù tó sí lámùdò ní omi jẹ́mìlẹ́mù tó sí onígíní lámùdò ní ìbàdàn pé omi lẹ́mọ́ ní iṣẹ́ bá kúkúrú ṣe omi lẹ́mọ́ àwọn àti a lè wò bẹ̀rẹ̀ ìpòmọ̀lẹ́ ìjọra wọn mọ́ ibi wa òdì sílẹ̀ níbi sílẹ̀ ìbẹ̀rù ọlọ́wọ̀n bá sílẹ̀ dé lásìkò náà lásìkò àtẹ́jà ìgbẹ̀rẹ̀ èkú àjẹ́bíwò sọ̀rọ̀ ń pa pé wọ́n ń dá ojú tẹ̀sẹ̀lẹ̀ papọ̀ mọ́ mi wọ́n ń pépé tìrẹ fáwọn èèyàn lóòdì orí jẹ́mjẹ́mù sí ara pa ara náírọ̀nù máa ń kọ jẹ́mjẹ́mù sí omi kànga àlórí sílẹ̀ àwọn yàtọ̀ sókè ìtìwọ́ lónìí gbogbo nǹkan tí wọ́n ń tà mo ṣe ń tó ṣọ́dọ̀ láti ń bọ̀ dé kọjá àwọn ìtọ̀ ìgbèlà ìrìnàmà láti ní ẹnu ní òṣìṣú àwọn ẹ̀dà ìlú àmọ́wà ní ìwọ̀nà tí ó jẹ́ sọ́rọ̀ ọba yíwá ń sí ẹ̀kún abẹ́ láàkòkò sí mo bí yóò mẹ́lú kìyàmù wà láàkòkò sí mo bí nafsi lọ́wọ́rún àyàṣọ́bù ìrìnsáàrùn àìsà àdájọ́mà ìlọ ولا أغضب بنفسي لوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه أيان يوم القيامة فإذا برق البصر وختم القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر Nígbà tọ́lọ́ ọba bẹ́ fẹ́ ṣìtàn náà wájú ètò ṣẹlẹ̀. Ìgbà tí wọ́n sọ gbónà ìyẹn nínú ṣúrọ́kùn láhàbù. وأقسموا بالله جعل أيمانهم لا يبعث الله من وقالوا لا جهد أيمانهم لا يبعث الله من يموت Olúwa ní níbà náà bàrà wà láàrin ìrẹ̀lẹ̀ àpọ̀. Ní wọn ló lọ́mọ lọ́tọ̀ tó mọ̀, wọ́n mọ̀ ìgbéyàtì jẹ bá ونادينهم ترى الناس لا يحزنون Olúwàrú gẹ́gbà ti jẹ́ o, àwọn olùgbọ́ lórí ńlá wá ṣe o, ọ̀rọ̀ bí ń jáde lẹ́nu wa àwọn òjò rẹ̀. Ìgbàtù láàrín gbádùn láyé àwọn òjò rẹ̀. Ọlá wa sáà ń lò àwọn òjò rẹ̀ o. Gbogbo iṣẹ́ ni àìwà conscious pẹ̀lú Adájẹ́ àwọn tàbí lọ́nà ti àwọn wà máa bá sọ bá ti lọ wọn tó rọ́pẹ́ ọjọ́ náà. Ọjọ́ kan, òjíṣẹ́ aláàlẹ́wà Muhammad Annabi dájú kò rò lè mú ọ̀pọ̀sọ̀. Wọ́n padà wọ́gbàgbà àbúrúgbà àbúrúgbà ah, tó kí láwá ṣe báyìí ẹjá lọ́pọ̀ sí àbíbá ìfọ́nà máa jẹ́ ààrẹ ìpọ̀ṣẹ́ lọ́dọ̀ wọ́n lé bẹ́ẹ̀ àkọ́kọ́ ní ìyàwó lọ́bá ìyàwó wá tẹ́lẹ̀ sí wọn múta ẹ̀kọ́ nílé ìlú tí a bá gbọ́n tọ́ wá ìgbọ́ ní ìyàwó tó wá bá gbọ́ ní ìyàwó ẹgbọ̀ wọlé ẹgbọ̀ wọ bábílì ẹgbọ̀ náà ó rà bọ́ ọ̀pọ̀ lè má gbé kàtẹ́lì pọ̀ wọ́n sọ fún ọ pé Torúbìnrin obìnrin wọ́n wọ́n lè ṣe ìpàdé ayé lórí. wọ́n lè ṣáájú lórí ìpàdé àwọn ọ̀rọ̀ àdáná ti dáadáa ó sì gbogbo ẹ̀ ẹ̀fọ́ kan tó gbogbo ẹ̀ ìwé àkọlé tó ti bá dẹ́lì àwọn onímọ̀ ní àwọn tí wọ́n bá ń pà nípò àpá tí wọ́n wá wá wá ìwọ̀n náà wá lé àbọ̀ pàdé wọn dìbò fún wọn lápọ̀lé fún wọn wọ́n wá pàdé nínú mẹ́rin pa àwọn ọmọ ẹ̀rọ wọn sì tó bẹ́ẹ̀ wọn dáná wọn tó kàbá fún àlẹ́yìn àwọn oníṣàwọn ìpa àwọn ọkùnrin ìbọn jẹ́ orí ìbíyàn tó kù wọ́n ní àìlẹ́gbẹ̀gbẹ̀ tó mọ̀lá tó ṣàlùmí ìlànà ìgbà ìdé àti ثم يسألون يوم الدين عن النعيم ìdí ìyẹn àìsí attention tó wà ní ká ní wọ́n kàṣẹ́ ìgbò wà ní ìgbè láàrẹ ìṣẹ́ mọ́ ń bá lórí tí ẹ̀ká bá ń jẹ́ mú ayé rẹ̀ já ọ̀dọ̀nù ọmọ kẹjọ́ mọ́ mẹ́rù púpọ̀ iná olórí wọ́n aṣọ rẹ̀ sí ti lẹ́wàá ẹjọ́ ti lẹ́wàá tí wọ́n ọ̀pùtọ́ lórí fún wọn sí wọ́n mú lọ fún wọn lọ́wọ́ àṣẹ ọlọ́pàá wọ́n ọmọ ọmọ amọ́kàn pé àtẹ́ṣẹ́ tó wá ti àmì wà mọ́ ṣọ́ọ̀tì mẹ́sàn-án ọdún wọ́n kú dínà ṣe ẹni pàtàkì àpàkọ́ dínà lọ́nà gbogbo ẹ̀ ẹni ní gbogbo Àdọ́gbọ̀n ọlọ́ṣùwà fún dámọ̀sí tó bá ti bẹ̀rẹ̀ ìrìnàrí mọ́ ti bẹ́ láwọn èèyàn tí ń jẹ́ yóò ní kí ẹ̀bùn lọ sí irú wọn mọ́, ìṣọ́kùnrin tó sàtìdápò wọn, tó lókìrí kò ní kí ẹ̀mọ́. Tàbí wá wà lásìkò ní ìwà tẹ́lómi wá ń fún láti ní kùdé. Kùkù kí èkó kí àtẹ́lẹ́ ti wá sí àgbàrá àtàkẹ́lẹ́ ìlú ẹ̀sìn, mo fẹ́ ti bá ìlú ẹ̀sìn, ìmìnà gbọ́dọ̀ sọ́ni, ìmìnà gbọ́dọ̀ rámọ́dù, ìmìnà gbọ́dọ̀ tẹ́gbẹ́gbẹ́, ìmìnà ah, ha ha ọlọ́wọ́ ṣẹ́lú sí ìgbòrọ̀bọ̀ bí láyé àbàfẹ́ṣẹ́ pẹ̀lú àríkà ọmọ ní ọgbà mẹ́ta ń sàdẹ́kọ́dù tọ́bàdé ọmọ ọlọ́mọ náà tí pàtó òkè ọmọ rẹ̀ sẹ́yìn tó pa tí mo sáà ní ṣe ọmọ tí ó tẹ̀wájú òrùwá ọmọ ọlọ́mọ ìgbàkálà yóò mọ̀ wá tó màláyé àlàyé ní pé tó jẹ́ àpẹẹrẹ ìgbèlú ọmọ nílò tó àpẹẹrẹ ibẹ̀ máa ń gbàgẹ̀kùn lọ́wọ́ èèyàn ọlọ́run ẹ̀ta lọ́wọ́ nínú pẹ̀ àwùsọ ilé náà jẹ́ gbogbo ẹ̀yàn aṣọ ọ̀rẹ́ tó di méjì ọrùn jọ rẹ̀ tí ẹ bá jọ ó dá sí àwọn ẹnìkan ní bàbá àgbà lọ́lọ́ àbá mi ilé táwọn ìgbà ti kọ́ ìgbà ti mẹ́wàá níbo owó àtúkẹ́ làwọn wá gbọ́ lọ́dọ̀ àwọn ìgbà ń bọ̀ wọn ni báwọn mọ́pọ̀ ní wọn àyẹ́ kí ló dé aláṣẹ́rí wọ́n ní kí ló rí blọ́ọ̀kù kọ̀ọ̀kan làwọn olùdó àwọn òṣìwá pọ́ ní wọn tẹ́ẹ̀ báwá owó lè kọ́ ní ṣe tẹ́ fún òṣèlú gẹ́gẹ́ náà ó ọ̀kọ́ owó ò fi kọ́lé ó fi ṣe ìgbẹ́tẹ́ náà ó rà kó bá ṣe ọmọ rẹ̀ gíṣú ọmọ rẹ̀ wá ti graduate ọmọ rẹ̀ wá ti pé wọ́n náà pé jẹ́ àgbẹ̀gbọ́rún mọ́tíwá náà yẹ̀ oyan tó mú àtúnṣe àdúgbò ẹ̀rọ máa ń ṣe ní àgbẹ̀gbà ó ní wọ́n mọ̀ ní àbúyọ tó mú àtúnṣe àdúgbò Òun máa ń rájú àrùn ìrìnàyà ọgbà ní ìrìnàyà ìrìnàyà. Ó yà ń fọ́ àpá ní ọwọ́rọ̀ ní gbogbo òṣèrè láàtò láyé àpọ̀wà tó fi wá tó láti ìlú láti gbò bó láti tún bẹ̀rẹ̀ lọ́nà ẹni tí ó wà níṣẹ́ jẹ́ tí ó ní kẹsẹ̀ járí ni wọ́n tẹ́ pé ó jẹ́ káàkiri إن والله أن يحسب الإنسان أن لن نجمع عظيمه أيحسب الإنسان أن لن نجمع عظاما ماذا قادرين على أن نسوي بنانا ألا قادرين على Ọlọ́run wá bẹ́ sọ stẹ́pù tí ó gbà, ọlọ́run wá ní báyìí tún ní ìrìn sáà ní ẹ̀kùn ọ̀rọ̀ àmàrà. Ìtọ́mì ènìyàn lórò padà fún pẹ̀lẹ̀ ya kò kí wájú ọlọ́nìkaná níbi ṣogbótò ṣíṣọ. Ó fẹ̀fẹ́ ya ẹ̀rìn ọ̀tẹ̀ lásán, ó fẹ́ ya láìsọ̀rọ̀, ó fẹ́ ya ọdún pàlìkì àmà ìrọ̀lùkú yẹ́kọ́mì ènìyàn pẹ̀lẹ̀ ọrùn. بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة Ìjọ́ tí ó wà wáyé ni pé, Ìyá bá ìmọ̀ ìbáfà ọmọ sáàtà ìbáfà ọmọ ìlú ní ẹ̀kùn ìṣẹ́ àwọn oṣù àìyẹ̀ bàbá ọmọ. يقول للإنسان يومئذ أين المفر إذا برق البصر انخشق القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر العلي لا بطالة المجلس القادم إن شاء الله àwọn ìdá ọ̀pọ̀ tí ó kọ̀kọ́ ṣẹlẹ̀ ọmọ káwà gún òbí padà wá voice out ọlọ́run náà tẹ̀lé wáṣọ ẹja tó bá yẹ àgbéwọ̀ ẹgbẹ́ ìbò fọ́nàmì ìrìnlẹ̀ ìfọ́nàdà pọ̀ṣẹ́ pẹ̀lú ọmọ ọmọ ọmọ ọmọ اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما سبحانك لا علم لنا الا ما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم انا نسالك علما لا يخشى اللهم انا نسالك علما لا نافعا ورزقا طيبا وعملا تقبلا وشفاء من كل داء اللهم انا نسالك الهدى والتقى

اللهم إنا نسألك الجنة اللهم انا نسالك الجنه اللهم إنا نسألك الجنة اللهم انا نسالك الجنه اللهم إنا نسألك الجنة اللهم انا نسالك الجنه اللهم انا نسالك الجنه اللهم انا نسالك الجنه اللهم انا نسالك الجنه اللهم انا نسالك الجنه اللهم انا انا انا انا انا انا انا انا انا انا انا انا انا انا انا نسالك نسالك نسالك نسالك نسالك نسالك نسالك نسالك نسالك نسالك نسالك نسالك نسالك نسالك الجنه الجنه الجنه الجنه الجنه الجنه الجنه الجنه الجنه الجنه الجنه الجنه الجنه الجنه اللهم اللهم اللهم اللهم اللهم اللهم اللهم اللهم اللهم اللهم اللهم اللهم اللهم اللهم صل وسلم وبارك سبحانك اللهم وبحمدك ان شاء الله لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله